الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فنتساجن القصيدة الحائية ومن يطبق لوحة تصنف عقيدة أهل السنة والجماعة àjọ kan àwọn tó wà lórí súnà wọ́n sì kó jọ lórí bẹ́ẹ̀ ìmáàmí àbí bàkìrì abdullahi ibn abi dawuda as-sijistani rahimahullahu ta'ala a sọ fún wa wípé inú àwọn ẹni ìṣáájú tó ti pẹ́ ni wọ́n wọ́n ti wáyé ti pẹ́ kan ti lọ wọ́n wáyé ní two oh sì kó láyé ní two nígbà tí gbòòrò ò sí dàrú táyé ò ìgbà ti wá. níbi tí a dé àwọn ni ibi tọ́lọ́run ọba ta'ala tí ó ti mú àwọn nípa ìdílé bọ́ọ̀lù kò nínú náà yóò mú àwọn nípa àwọn tó ní yóò mú ọjà lè nínú náà pẹ̀lú tọ́mọ́ ah. tí wọ́n mú ọ jáde kó nu náà yẹn wọ́n lọ fọ wọn nínú nahrul haya nínú nahrul haya lẹ́yìn ìgbà tí wọ́n ti gbèdú àwọn aṣàlàyé wọ́n ti máa rí pé wọ́n kàn ra máa yọ tú bí àgbàdo tàbọ́kà bàbà èyí tí àgbàrá tó ti gbé lọ síbi àárín kan tó wá da dó síbẹ̀ wọn bí ìfẹ́ díẹ̀ mọ́ra wọn tó wà mẹ́rin ọ̀kadà jí kọ́ ra yọ tú jáde báwọn ni yóò sọ̀rọ̀ máa yọ yọ́ nìyẹn nígbà wọn bá ti fọ̀ wọ́n nínú náà ìfàyà yìí. lábẹ́ al-iman bil ńlọ́wà ní ìgbàgbọ́ nípa ash-shafa'atul ìsìnkú ní ńlá tó tóbi èyí tí wọ́n máa fi fún ànábì sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí gbogbo ẹ bá ṣe pín ọ eh, tó bá lágbára tó lágbára àwọn ẹlòmíì kan wà nínú àwọn tó ṣe fáwọn fẹ́ rí kẹ ṣùgbọ́n wọ́n sákàndá wọn dó náà ni àjẹ wọn tètè lọ rí kẹ eh, a sì níjà yẹn nìyí òun máa súnmọ́ wa kódà àwọn ní kò ní jọ pàtìrò lọ ọgbó ti jìnà sí wa tó tàbí ní fílì rẹ̀ láyé ń sìn báyìí níjọ́ yẹn wá ní a ti súnmọ́ wa a dẹ̀ máa wà ní gbangba àtàtà abdul marshal ẹ báwọn ọkọ̀ bíi mélòó kan náà ni wọ́n kàn ní òjì tí wọ́n máa gbà sára ń tán àwọn ìrìn bíi méje ìmọ̀mù adil ìmọ̀mù tó dọ́gba ọ̀dọ́ tó dàgbà síbi ìjọsìn fọlọ́run ẹni tí ẹni ẹrú pa àwọn mọ́sálásí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọn kó jọ lórí báwọn tẹ̀tù ká nítorí tọ́lọ́run ẹni tó bẹ̀rẹ̀ pé pé kọ́ abóhùn ṣèṣì náà èyí gómìnà lóhùn fẹ́ẹ́fẹ́ ó ní kọ́ abóhùn ṣèṣì náà obìnrin ẹ̀dẹ̀ lówó sì nípò wọn á ló ń payọ̀ ọlọ́run ẹni tó rántí ọlọ́run ní kọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní dàmí tó fọwọ́ ọ̀tún ṣe sàrà àtọwọ́ òsì ọmọ nípa bó ṣe pa ọmọ tó ṣùgbọ́n ìyówù náà ìṣòro ní ká dání dó mo ti máa ń fún wa lápẹẹrẹ yẹn ti pẹ́ ìjọ ẹni tó lè gẹ̀ẹ́tì ọ̀hún lẹ́ni tó fẹ́ rìnrìn àjò kan láti fún ọkọ̀ dání dó tí lálàṣẹ gẹ̀ẹ́tì lálàṣẹ gidi kẹ́ tó lọ olúkúlùkù ọmọ àlọ́ ké sí àwọn ànábì ọlọ́run ọlọ́ba ànábì adam alayhi salatu wa salam awa àwùjáde ìgbà òun tọ́lá òní káwọn máa jèso táwọn padà jèso yẹn ẹ lọ bòmí o wọ́n tún lọ sọ́dọ̀ ànábì náà alayhi salatu wa salam ní ah òun máa ti ṣe pẹ̀lú ìjọ gba àwọn ọ̀gbọ́rọ̀ owó táìmù tí mo lò pẹ̀lú ọpẹ́ one thousand years ní pé àwọn kìíní yẹ ọ̀gbọ́rọ̀ o ẹtún lọ bòmí o wọ́n sì máa kiri káàkiri o wọ́n dọ́dọ̀ nàbí láyé Musa alayhi salatu salam àwọn ní olóhùn sí èsì pààyà wọ́n dọ́dọ̀ nàbí Isa alayhi salatu salam wọ́n sọ pé àwọn yẹn ti mú mọ́mí òun àtòun lọ́lọ́run wọn ò sì rẹ́wọ̀n o wọn tó tẹ̀ wá darí sọ́dọ̀ níwà Muhammad sallallahu alayhi wa sallam. Nabi sallallahu alayhi wa sallam yóò àforí kalẹ̀ awúlẹ̀ o àwọn awúlẹ̀ ọlọ́run wa kọ ní alimahamid àwọn àwọn gbólóhùn ẹ̀yìn oríṣiríṣi ẹ̀wọ̀n wá bí àwọn èèyàn kan tí wọ́n ní wọ́n ń kí ẹ̀ ó kì ní ẹni fámìlì rẹ̀ torí rẹ̀ ó máa kú mọ́ ọ̀lẹ́là ìlúmọ́sálù àlà èèyàn dàbí àlá máwọn ẹ̀yìn dáadáa tó bá dẹ́gbà ṣe àwọn ìròyìn yìí ọlọ́run náà lọ́sẹ̀ kọ́ pé a bá fi kíní yìí kì mí bí a fi gbogbo ẹ̀ pé ọlọ́run báyìí ọlọ́run ọba sọ fún pé sẹ́lì ọ̀tọ̀ béèrè ń dọ̀ bá fẹ́ béèrè kí lọ fẹ́ gan ná àfọ̀n ọ̀wá ìṣòro àti ṣàfà ṣìkà àfọ̀n nípa ìlú ṣìkà yẹn náà ń pè ní ṣàfà àti kòkòrò agbọ́dọ̀ nígbàgbọ́ sí gbígbà ẹ̀kọ́ àwọn tí ó sì pẹ̀ níjọ́ gbé dàlọ́ kì á mọ̀ pọ̀ àwọn ànábì ọlọ́run ó sì pẹ̀ àwọn mọ̀lẹ́kà ó sì pẹ̀ àwọn olùmọ̀ ó sì pẹ̀ àwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ àti wọn ó sì pẹ̀ bí àwẹ̀ bí kọ̀ á bí ẹni ó kẹ́kọ̀ọ́ á. ọ̀rọ̀ ẹtikẹ́tì bẹ́ẹ̀ ìwé ètò tóbi nígbà tá a sì ní bùkà tá a sì fẹ́ wọ́n láyé ká fẹ́rẹ́ ṣẹfà àtòkò bọ̀. Àwa nígbàgbọ́ pé yẹn ní ọ̀wáyé. Bọ́lá ní buka ta a sí fe won pẹ̀lú àyíká pẹ̀lú ẹ̀ṣọ́fà àtòkò bọ̀ àwa nígbàgbọ́ pé yẹn ní lọ, bola ni wáyé. قال المؤلف رحمه الله فإن رسول الله للخلق شافع وقل من عذاب وقل في bẹ́lẹ̀ kọ́bọ̀rẹ́ حق dàhùn. وإن رسول الله للخلق شافعا وقل في عذاب القبر حق وأصلح. ẹgbẹ́ kìíní sọ nípa ṣàfáà ṣùgbọ́n àṣàfáà náà táàtàlì ìmánu bìlíọ̀mù àkẹ́wò lábẹ́ nígbàgbọ́ sí ọjọ́ ìgbìlá ìyá àwọn ájúzù rẹ̀ ọ̀tọ̀ tún ni wọ́n tó ń sọ àwọn sọ nípa ìmánú bí azabil kọ́bọ̀ wọ̀nà ìnìyí ìnígbàgbọ́ sí àṣàrí pé ọjà àwọn tó bá ṣe àwọn ìṣègùn nǹkan máa ń sọ fún wa gbogbo gbà ẹni títọ́ dáadáa lára rẹ̀ ẹni jẹ rìbá ètò burúkú ṣeré ọ̀pàrọ̀ ẹni tó ń jáwé láì ẹni tó ń lọ ṣe tí ó sì mọ́ra tí ń lọ kírun. عجيبي أسارين وكل في عذاب القبر صدقات يا ساري قلنا موضح وتتون يرجع من تنبا سيعون كتاكايا موضحون متاسفكلي عليني بلو عمو يريد الله سلي لكن لا بعقيدة و يعني مسألة التكفير تعالى لي كيفيري آه kálá lè pè ní kẹfìrí tí gbogbo ẹni wọn bá ti mú títí di káfìrí gbogbo ẹni wọn bá ti sùn lọ́sọ̀ títí káfìrí sọ bóun yẹ lè pè ní musamman iman ni wọn fi pè kálá fún ní imani ẹ bá sì pè ní kálá lè pè ní kẹfìrí náà káwọn nìlọ àtẹkfíọ mọsálà tó wọ́n ní ọ̀la tó ń kíkẹ́ yàrá ń ahàlà sọ̀lá tí wàyé ní àsán فكلهم يعصي وذو العرش يصفح ولا تستطيع أحد ọ̀nà ọ̀làtò kíkẹ́ rán má ṣe pè ní káfíìrì ṣe ní àwọn àfa àwọn àtàǹgbà tí a fi wà nílẹ̀ Sudan Sheikh Al-Amin Hajj ní ìmọ̀báyà wọn sì wà láyé ń sìn bàbá ti ká Sudan tán ní àwọn ibi tí wọn láwọn máa ń sáré lọ tá lọ gbà á pé rọ àwọn làwọn sọ pé kí tẹ̀síìrù má jẹ tẹ̀síìrù kó jẹ́ ìkífàwò ó sì mú ju tẹ̀síìrù lọ nítorí pé tẹ̀síìrù yẹn gbò mí ìdí tá à ń lò sí fún wa o tó ti wà ní àwọn alifáàbù kò án bí irú ọ̀rọ̀ ọba dára lórí ìtajà tẹ́lifù kàlá ìrọ̀mọ́kùnrin hàn ní àníhù. يكفر عنكم سيئاتكم هذا الكثيرين فأما الإكفار فليس له وجهان مع كفاره أي جعله كافرا آه، سجاره كافرا آه، فيما هو يسمى كني يسمى آه، أفعل لوه أفعل ìyáàhù káfíà àṣọ ìwúrà mẹ́mu hmm. ọ̀tọ̀ ní bó ṣe rí tẹ́lẹ̀ ọwọ́ aṣọ dìbà mi nítorí ìwà kàtẹ́yì so wọlọ́ọ̀ àlá wáyà àlùmọ́ àlè àwọn náà gbójú ẹgbẹ́ yẹn ẹ̀gbọ́n ọ̀sán fún wàlá tó káfíà àwọn tó yẹ ni pé wọlá tó kìfìà máa sọ di káfíìrì àhìlà sọlá tí ẹni tí ń kírun wọ̀nyí ni àṣọ kódà káwọn ènìyàn dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ káṣù ìṣẹ̀ bọ̀ ọ́ lórí pẹ́ bọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha lọ́wọ́n ní forí jiyàn káfí nǹkan mí kejì rẹ̀ nínú ìjọsìn ṣùgbọ́n tí ọba tẹ́ bọ ọlọ́run forí jẹun tó bá wù tó bá wù ní o. sọ nípa bẹ́ẹ̀ má pè ní kékeré àlàsọ́lá àwọn tó ń kírun wọ̀nyí ni aṣọ́ kódà kí wọ́n ṣiṣẹ́ ìyapa wọ́n parọ́ wọ́n jalè wọ́n ṣe jàǹbá wọ́n sábòsí wọ́n pààyàn wọ́n ṣe zìnà. kulluhum ya'sun gbogbo wọn náà ni wọ́n ń dẹ́ṣẹ̀ tòótọ́ o bọ̀dọ́ làwọn ṣe yọ sùpáfẹ́ àti pálọ̀wọ̀n bàbá àlẹ́ àràṣe òun ni ó kò níbi ẹ̀ṣẹ̀ ní àgbà sọ fún ayé pé méjì lẹ̀ṣẹ̀ àyẹ̀kọ̀ so ẹsẹ̀ kan bẹ tó fi kọ́mù nìyí àwọn oníjì àánú ọ̀sọ́gbọ́dọ̀ fẹ́ dá sílẹ̀ nàbí ló jí àánú kó tó máa lọ. máa kéékèèké kan bẹ ìnà rabbaka wasi'ul maghfirah wọn fi ní méjì lẹsẹ ọba dẹ́dà ní eh, ẹ ẹ. Eh, الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم كبائر الإثم والفواحش الجملة because our كبائر الإثم لابد من التوبة àbí kò sì lọ gba ìjì àtàwọn ẹ̀kọ́ gbà lórí ẹ̀ òun la ṣe ń sọ lánàá nù tàfsírì wa nígbà tá à ń sọ nípa ẹni tó parọ́ sinimá yẹn ó yóò jìyà mẹ́ta ìyà àkọ́kọ́ ẹgbàá yétí ìyà kejì ànígbẹ̀rí rẹ̀ ìyá kẹta bòkì ni wọ́n máa jẹ́ ìtẹ́nidọ́gba ọmọ ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ yàn mọ́mú ládùúgbò wọn ní fi jẹ́ nítorí ipò ti ara ọ̀sẹ̀ lẹ́mọ̀rin bàbá náà sọ pé iná lẹ́bí ní káàbù afa sàìdù musayyib ala mutabi'in wọn ní iná lẹ́bí ní káàbù kìí sọ̀rọ̀ ẹgbà ọ̀rọ̀ ni ò tí ì rárá kìí ṣe ti gbà ẹgbà yẹn ti lọ yọ ó sì gbà sọ̀rọ̀ sílé wa ju adájọ́ ìdílé lẹ́sìnà táàbù àwọn tó ronúkìwàdà ronúkìwàdà ni wípé ó ó kàdábà anẹ́sà fún pé irọ́ lòún pamọ́ àti lùlẹ́gbà ọ̀rẹ́dì ipò rárí dájú mọ́ ọ yá wá padà pé irọ́ ni mo pamọ́ kò ṣe èsì mẹ́tẹ̀ẹ̀ta ìwà tó wù fún mi ló dùn mí ni mo pé kí mo lè ṣe fún ju kí n kí lásán lọ lójú àwọn tí nífẹ̀ẹ́ rẹ̀ o lọ́lọ́bí rẹ̀ ká wò. sọ nígbà yẹn àwọn àgbẹ̀ méjì ìtẹ̀yìn ẹ̀ kó ń bẹ̀ fún. bí ẹ ń sìn ìyẹn ni pé ẹ̀rí rẹ̀ á máa gbà jẹ́ yóò dẹ̀ni dọ́gba mẹ́gbà ni kò sí nǹkan tẹ̀ta fẹ́ ṣe pa yẹn ẹgbà yẹn ti tó lè ní ọgbọ́dọ̀ gbẹ̀gbà yẹn ẹgbà yẹn ti rẹ̀ yẹn yóò jẹ́ ọba jẹ́ fún ẹ kọ́ máa fi táwọn bá gbà yẹn lọ nípa bẹ́ẹ̀ fọkúlò hàmù ìyá àṣì gbogbo wọn náà ni wọ́n ń tẹ́sẹ̀ wọ́n tó lọ àṣì ọ̀sùfáhù àmọ́ lọ́wọ́ bàbá àlẹ́ aláṣẹ tó wà níbi gíga tó jẹ́ ní gíga yẹn àbí tó jẹ́ ọba gíga yẹn ọ̀sùfáhù òun ni òmùjú kù. sọ nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ kásẹ̀ yẹn kékeré kò mú paríparí ẹ̀kọ́ ta lè fún ẹlẹ́sẹ̀ bí kásẹ̀ mọ́mìnún àmúmínú bí ìmánì bì ó nígbàgbọ́ pẹ̀lú ìmánì rẹ̀ tó fi wá mọ́sálásí. bákan náà wọ́n fáṣẹ kọ̀m̀bì tẹ̀lé ọ̀rà tẹ̀ kò kí dẹni pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tó ń dáyìn. wọ́n látọ̀ àtẹ̀kẹ́ ra ayàlẹ̀ kàwárí jẹ́ ẹ̀nàhùn àkàlọ́ ńlẹ̀ mánì. يا هواه يردي ويا فضحه تعتقد يعني المتابعة بتصورون إبطال عقائد الخوارج دي بعد كده الخوارج وجه عقيدة أبون àwọn kàwárí jù òun náà wá ń takò lòmọ́ntún àtàláṣẹ lógo wọn nìyẹn wọlé tàṣàkìndẹ ráàyè kàwárí jì mẹ́rin ní adìẹ ọkà sí rori àwọn kàwárí jù o ìnà hu o adájú rori àwọn kàwárí jì mọ̀kọ́ló ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ jáde lẹ́nu tó yẹ pé lè mọ̀ ń yà ẹni tó bá nífẹ̀ẹ́ rọ̀ ọ̀rọ̀ nìkan náà ń sọ̀rọ̀ ẹ̀ àfáà yorùdí ọ̀rọ̀ ni ní ọ̀pọ̀ àrùn ọ̀yẹ́ fún bọ́ọ̀hù òun ló dẹ̀ fi sẹ̀sùn mo lọ́rọ́ aláṣẹ kàkàkọ́ olùmọ̀ ìfẹ́ lálábí ti táwọn gbé dání tí wọ́n ní ẹ̀. yaqtuluna ahla islam mùsùlùmí làwọn máa ń pa jọ wa yad'una ahla al-kufr wọ́n sì rí lẹ̀ lórí pé ìṣọlá ọ̀nà yà mọ̀ra kúnà àmìnà islam àmọ̀rọ̀ kìsà àmìnà rọ̀míyà wọ́n máa yọ kpọ́rọ́ kúrò nínú islam bọ́fà sí máa yọ kpọ́rọ́ kúrò nínú ọ̀run rẹ̀. nàfà ní sọlá sọlá ń sọ̀rọ̀ líle yìí nígbà tí ṣẹlẹ̀ ẹ̀ẹ́dọ́lẹ́kọ̀wé sọ̀rọ̀ sí nígbà ní sẹ́nìm tó wáyé ń jọ ní ìfẹ́ ní sọlá sọlá ń pín ọ̀rọ̀ ogun fún ẹ̀yìn. ọwọ́ àṣírí sáà yàní tàlíf alìkòlóbìhìm wọ́n fẹ́ fi pa ẹ̀mí wọn wọ́n bá bẹ̀rẹ̀ wòròwòrò bẹ̀rẹ̀ tàbí tàbí àmì àwọn kan pín yìí o à wọn ò fáyọ̀ ọlọ́run lórí ẹ̀ wọn ò fáyọ̀ ọlọ́run lórí ẹ̀ wọn ò sí dọ́gba ń fẹ́ wọn lòdì sí ọlọ́run sọlá sọlá sọ pé à tí èmi ànẹ́bí ọba ti dọ́gba ta ló ń dàn láyé ìdí òun ti dọ́gba àwọn sọ̀hábà ti sáré mú dájú ẹ̀ wá pé ẹjẹ́ apakínní ẹ̀yìn ń bẹ́ orí rẹ̀ ìṣọ́lá wa ní ilẹ̀ nítorí pé yakhruju min bi'tihi hadha àwọn tí ó jáde nínú ara ìbára àbí ọ̀gbẹ́ni burúkú yìí ìwà wọn ni ọwọ́ aróyìn àwọn sọ̀hábà yìí. báyìí kí wọ́n bá wọn láyé ni bí àwọn ádìlò wọn bá ti pa wọn. àná ọjọ́ fìtínà jù. ọba ìrẹ́ sọ nípa ìjọsìn wọn kò sẹ́ni ọjọ́ sùn tó wọn ṣùgbọ́n ọ̀daràn náà ọ̀daràn náà wọ́n sin gbogbo ayé àgbọ́yé wọ́n sin àdéhùn gbọ́yé wọ́n da gbogbo ẹ̀rú mi. ẹni mistake tó ń tẹ́lẹ̀ kálá sí. أخرجت من الإسلام وتقوم الإسلام هنا تكفير اللغة لغة ما ما دار الإسلام طبعا كما تقول الخوارج ما تقول لكم الوعيدية هنا خصيت الوعدية الوعد الخوارج الوعيد إلين أولم وعد ولا مرجع أولم وعيد ولا مكان الخوارج subhanallah ọ̀nà wọlé àtàkì má sì ní adìẹ ọkàn ráàyè alkhawariji ráàyè àwọn khawariji ìròrí wọn ìnáfó ráàyè wọn yọ mọ̀kọ́lún ọ̀rọ̀ kan ni lèmọ́n yahwahu ẹni tí bá ń gbèrò orú ọ̀rọ̀ ni yóò rí dí ń tọ̀ wọ́n parẹ́ ọ̀yẹ́ fúdọ̀fù yóò sì sẹ̀sìn yóò rí dojútì. ọkùnrin sì tiẹ̀ náà má tún ṣe o. ولا تكن رجيا لعب بدينه ألا إنما المرجي بالدين يا مزح ولا تكن رجيا لعب بدينه ألا إنما kọ́nà alátẹ́kùn mọ̀rí jíjẹ́ má tún jẹ́ mọ̀rí jí à mọ̀rí jí àná ọwọ́ amú amúta yẹn ó kí ìbọnú tẹ̀nu yìí náà wá sọ di yá wọ́n alátẹ́kùn mọ̀rí jíjẹ́ má jẹ́ mọ̀rí à wọ́n pè wọ́n ní mọ̀rí à látara àríjá irújí èrìjá àná. لأنهم أخذوا العمل عن الإيمان wọ́n gbé sẹ́sẹ́ yìn ìmánì sí ọ iṣẹ́ láabi téèyàn rí kó ṣe láyé rẹ̀ kò lè fún kankan má gbàgbọ́ rẹ̀ rárá bí kò tọ̀ wọ́n bá fi gbogbo ọjọ́ ayé tó fi ń pààyàn tó fi ń ṣe ìsìnà tó fi ń jalè tó fi ń mutí ìmánì rẹ̀ sì ṣe pérépéré bíi tàwọn màláíkà ẹ̀rí dàrẹ̀ làwọn eléyìí òun ló fà á láàbà bẹ̀rẹ̀ pé mí jẹ́ múrídìí àlẹ́ àwọn bàbìdì nìyí pípẹ́sì ṣeré tẹ́sán àwọn adáwàdà tó bá. nígbà tí yẹn bá sọ wípé al-iman akọ́tí atọ́sídẹ̀ ṣèbọ́ ti kàn ní lẹ́nu ó ti tán mo torí ọmọ àti ọ̀fà máa pààyàn ọmọ àṣìṣe dánàdánà ṣèbí mọ́ni ti wà mọ́ni ní ti ń bẹ lódìdí bẹ́ẹ̀ àlá àfààní ẹgbẹ́ ò nínú ẹ̀mọ́lì mòrìjì yìí mòrìjì àtàwọn èèyàn yẹ musa fòkètè ìfẹsìn sàwẹ́wà nípa dípò tó wá fi jọ àwọn kàwáríjọ àtàwọn mòrìjì à gbọ́ bó ti yẹ kó rí o ìyẹn ni pé musamman al-iman mo lè lè ta fẹ́ sọ̀rọ̀ musamman al-iman kí ni ń jẹ́ iman nìkan ọ̀kọ́ ìnáwó àlè. إيمان قول ونية وفعل على قول النبي مصرح وقل إنما الإيمان قول ونية وفعل على قول النبي مصرح قل وقل إنما الإيمان máa sọ jáde pé ọlọ́nà ọ̀rọ̀ ni wọ́n ní yàtún ní yàtún أبغى lẹ́mìí wọ́n fẹ́ẹ́ lọ ó tún níṣe ọjọ́ mẹ́ta àwẹ̀wọ̀ yọ̀wà lọ́kàn àṣọ lẹ́nu àṣọ níṣẹ́ aláàkọ́lé nàbí yìí lórí ọ̀rọ̀ ànábì musa rọ́ọ̀hù àlàámọ́lẹ̀ bẹ́ẹ̀ tó ti jẹ́ ìmọ́ni nìyẹn aláàkọ́lé nàbí yìí lórí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bá a tẹ̀ níjẹ̀rí kan lọ hadithu alìkìmánù bídìrù lọ́sàbọ̀rù nàṣọ́ọ̀dà pé ìmánù tábà fẹ́ bá pé pé ìpín pé ní ìpín kejì seventy three to seventy nine ni ẹ̀láha èyí tó ga jù bẹ́ẹ̀ wọn ni kọ́ lóla ìláha ìlàlá á rí pé gbólóhùn là kọ́kọ́ àti àlè ìmánù kọ́ lónìí ẹ̀rí rẹ̀ nìyẹn. wọ́n àdìrẹ ha èyí tó wá lọlẹ júmọ òun ni ìmọ́tọ́tò làádà àni tọ̀ríkì àti àlè ìmọ̀nù amọ́lóń lóń iṣẹ́ ni ní mùsùlùmí lójú ọ̀nà ara ìmọ̀nù ni ẹ̀rí pàtí náà rí kejì wa ẹ̀rí kìtà wà lè hàyà òṣù ọba tó mìíràn lè ìmánì. àti pé tìjú ni ìpín náà jẹ́ nu ìmọ̀ síbò ni tìjú máa ń dúró síjà wa inú ọkàn ni òun làáfà fi sọ yìí pé mùsọ̀rọ̀ ọ̀hún àlàkọ́ọ̀lì nàbí alalẹ́ yìí mọ́lẹ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ní bẹ́ẹ̀ lára ìmánì lórí ọ̀rọ̀ anábì sọ̀lá àlọ́ sọ̀lá bí irú kàdéfù dààmú wáyé. ọ̀yọ́ ń kó sòótọ́ ọ̀rọ̀ nù bíi máa á wọ̀tá ọ̀rọ̀ tá bìtọ́ àtìyí. ينمي وفي الوزن يرجح وينقص عورا للمعاصي وتاوة بطاعته ينمي وفي الوزن يرجح wọ́n wọ̀ yẹnkusu tọ́wọ́rọ́ bí mọ́nù yẹn wọ́n fi hàn pọ́rọ̀ márùn-ún òun lọ́ọ́ yẹ kẹ́ papọ̀ mọ́ ọ̀rọ̀ ìmánì níjẹ́ ìmánù ìwọ̀n tá a ní lọ́kàn ni ìwọ̀n tá a sọ lẹ́nu ni ìwọ̀n tá a ṣe níṣẹ́ ni mọ̀yànkúsù kọ́ ọ̀rọ̀ kẹrin nìyẹn kí mọ́mí yẹn máa dínkù nígbà míì bíl màá su ẹlẹ́sẹ̀ ọ̀tá ọ̀rọ̀ tán nígbà míì kẹ̀dẹ̀ rèé bìtọ́ àti yíyẹ níbí pẹ̀lú tẹ̀lé tọlọ́hún ó máa gbèrú ìmọ̀ ni ó gbèrú pẹ̀lú tẹ̀lé tọlọ́hún ọ̀fìlì wá sí ni ẹ̀rùn jáhó nínú sùn yóò wá tẹ̀sùn dáadáa tí yẹn bá ń tẹ̀lé tọ̀lọ̀ ló gbé wọn. wọ́dà àǹkà rọ àrùn jálí ọkọ̀ òlàhùn ọ̀kọ̀ olùrọ̀sọ lèláhi azkà wà aṣọ́raṣọ́. wọ́dà àǹkà rọ àrùn jálí ọkọ̀ òlàhùn ọ̀kọ̀ olùrọ̀sọ wọ́n ní ọ̀dá àǹkà ara àrìjálì ìròrí àwọn èèyàn tí kálukú ń soríṣiríṣi pààyàn tì ọ̀kọ́wọ́lá àwọn àtọ̀rọ̀ wọn ọ̀kọ́wọ́lá rọ́sọ́lélàhì ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run azùkà òun ló fi mọ́jú wá àṣọrọ́fù òun ló sì fi ń ṣàlàyé ọ̀rọ̀ jù ó ti tu ọkọ̀ kẹfà dé ti ṣàlàyé kí ní pé ìmọ̀ wọ̀lá tẹ́kọ̀ọ́ mi ń قوم تلهوا بدينهم فتطعن في أهل الحديث وتقدحوا ولا تكن قوم تلهوا بدينهم فتطعن في أهل الحديث ọ̀nà ọ̀làtẹ́kùn mi ń kọ́ mi má wà lára àwọn ọ̀jọ̀ kan tó ṣe sálà àó bìdí ni ìhìn láhàwò àní tí wọ́n fẹ̀sìn wọn ṣeré àláyìnbó eré téèyàn ó ti tọrùn ẹtì ilé ní láyìnbó ṣùgbọ́n láhù eré àti gbàgbélé àwọn tí wọ́n fẹ̀sìn wọn ṣeré wọ́n gbàgbélé wọn lè sẹ́rí ilé mọ́ bí àwọn ti lọ́ọ́ ṣeré ń ta wọ́n láàrin àwọn ẹni ni o.

خير تبيت وتصبح يا معشر الدار وصالحاته فأنت على خير تبيت وتصبح قل إذا ما تقدت الدهر tó o bá ti láti ọkàn àwọn tí ń sọ yìí láyéláyé àdáhàrà ní gbogbo ọjọ́ ayé ẹ̀ irú àti dáadáa ń sọ láti ìgbà yìí lónìí yá sọ́ọ̀hì yá sọ́ọ̀hì bù ni wọ́n pè ní yá sọ́ọ̀hì ni àlálọ́kọ́ ti mọ ẹ̀ǹtẹ̀bẹ̀r lórí èdè ẹni tí ń retí ìparí ni ọ̀wá padà rí mọ́ ọ̀wá sẹ́kẹ́ sọ̀rọ̀ kan kò pé ń bọ̀ wá kéde ni o. اسمه ينقل اسم مرخب اسم مرخب òun lorúkọ tí wọ́n yọ ìparí rẹ̀ kó ń bẹ lógà méjì lọ wá wà lógà tó máa yàn tẹ́lẹ̀ èdè ẹni tí ń retí ìparí ni ẹni tí bá ń retí ìparí ń tó nẹ́ẹ̀sì sí arákà tó bá wà bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ tó máa wà bẹ́ẹ̀ alálọ́gà tí máa la yàn tẹ́lẹ̀ lórí èdè ẹni tí ò yẹ tí ò retí ìparí ń tiẹ̀ àwọn lẹ́ni tó bá pé á sọ́ọ̀fù ẹ̀ ó ti jákèjì ṣùgbọ́n eléyìí òun sì ń retí pé wọ́n lè mú bà wá òun retí rẹ̀ nígbà àwọn bá tó mú jù. ìdáwọ́ àtàkọ́dìtà dẹ̀rọ tó o bá ní àdìẹ ọkàn láéláé ní títí ayérayé yá sọ ìwọ ọ̀rẹ́ mi tó ní àdìẹ ọkàn ha àdìhì irú àwọn nǹkan tá ń kà fún ọ yìí. fa anta ala khairin ìwọ ti wà lórí rere tẹ̀bí tù ọlẹ́lẹ́ lórí rẹ̀ tó ń sùn lórí ẹ̀ wọ́n tó sùn bí kòkòrò sì ń dájí lórí rẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد ان لا إله إلا أنت استغفرك وأتوب إليك